àdúgbò ìlọ́lọ́. Ọlọ́pàá wọn náà ló lé níyà ní gbogbo alábòsí. Ó sẹ́ni lé wọn, ó sì lé níyà tó lé pẹ̀lú wọn. Láyé àti lọ́jọ́ gbéra ìyá mi. Ọlọ́pàá wọn náà, a máa lọ alábòsí lára títí a máa jẹ́ wọn lẹ́kẹ̀ẹ́ títí àtàdáwọ̀ òkìdé. Mo jẹ́ ìtọ́kàn sọ̀rọ̀ ọba náà, ọba tó lórogún ni ó tó lẹ́lẹ́rìí lórí òdodo tó ń pọ̀bọ̀ òdodo ni mo ń jẹ́rìí bá náà Muhammad sallallahu alaihi wa sallam ẹrú ọlọ́ọ̀bá wa náà ni inú ọ̀rọ̀ anábì sallallahu alaihi wa sallam ó pọ̀ tó fi lé wa jìnà sí fún ibi àbòsí ó sì fún wa ní ìrò nínú àwọn ọ̀rọ̀ náà wípé sálábòsí bá ṣépè yóò mọ̀ ṣẹ̀ kíákíá àwọn mọ̀láìkà ó gbé ìpàdé ọdún kò sí gàgá láàrin ọ̀rọ̀ náà èpè náà

orí ńlá ni àwọn tá a sàdúrà fún nìyẹn lẹ́yìn ilé ìwọ̀n tó kù wọn dà yẹrù ni o wọ́n láì mú dà yẹrù ni ó fi kàn kọ̀ ẹni tí ò bá jẹ́ pé kẹrẹ́ ànábì tí ṣe Islam ti fi ń sáyé kò sí lábẹ́ ìjọba tí ń ṣe Islam kó máa fi sáyé lọ́dọ̀ ara tẹ̀ bó bá ti lágbára ni tó bá tẹ̀ lẹ́yìn méjèèjì àwọn tó kù dà yẹrù ni ẹ̀yọ́ náà ìyá mi lẹ́nu Islam ẹjẹ́ abẹ́ ọlọ́run ká torí àtúbọ̀tán rẹ̀ orí dáa bí ẹ bá ké sí àwọn àtúbọ̀tán àwọn alábòsí john tó jìnà púpọ̀ tó jẹ́ pé èmi àtẹ̀yìn tẹ́ ń gbọ́ mi yìí kódà tó fi lórí ẹ̀yìn bàbá wa tẹ́ wà ń kálẹ̀ àtẹ̀yìn yá wa agbọ́tàn wọn ni tàbí kó jẹ́ pàákà àwọn tí àbòsí wọn ti pẹ́ àtàwọn tábò tí wọ́n sojú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yìn bàbá àtẹ̀yìn mọ̀mọ́ àbáwọn tábò tí wọ́n ń tẹ̀lẹ̀ lọ́wọ́ àfọn wípé àtúbọ̀tán àwọn ìdá ó tó káà náà bẹ̀rọ̀ náà ó tó ilé gan tó ìtàn ọjọ́ òun tó jìnà gan àti tó jìnà pọ̀ àti tó tẹ̀lẹ̀ lọ́wọ́ nípa àbòsí àtàtúbọ̀tán àwọn lábòsí ó tó fún wa nílé ọ̀dọ́ láì sí ìkáyà ìkùránì fífi ìlú lágbájá ṣe títí ẹbí bàjẹ́ nìyẹn ó tó mú alúgbèrè ọlọ́run tí èso ṣe tí ó bá yẹ ti gbé sépè ní àtàmọ̀lá ẹ̀kọ́ lọ tọ́lọ́ náà ti gbé sépè àkókò mú alúgbèrè ọlọ́run lọ́pọ̀ eléyìí ti tẹ̀lé lẹ́yìn náà ìran àbòsí mẹ́ta ni ọ̀kan mo fẹ́ sọ̀rọ̀ lé lórí bẹ̀ dáadáa ṣùgbọ́n ẹ̀ka mọ mẹ́tẹ̀ẹ̀ta

yorùbá lù gbádùn kankan àbí méjì táwọn èèyàn bá fẹ́ mú àwọn tí wọ́n máa ń darí èèyàn kú lójú ọ̀nà ọlọ́run wọ́n ti kásà pé ọlọ́bẹ̀ yọ̀ ló pọ̀ nù mùsùlùmí yorùbá wọ́n wà kọ ìdìnà wọ́n lè kọ ìwé kan wọ́n wà kọ lédè lárúbáwá tí wọ́n bá kọ léèbó wọ́n fẹ́ wọ́n tètè mọ̀ pé àwọn fẹ́ sí àwọn lọ́nà ni wọ́n wà kọ lédè lárúbáwá ẹmá ti rí ní ìlágbà báyìí wọ́n ti tẹ́lẹ̀ ìdí mọ́ sọ ìkọjá rẹpẹtẹ wọ́n tún ṣe lọ́wọ́ dìde wọ́n bá sọ dìmọ̀ ìjìnà sí ní ní àwọn lérí ilé kà pé ìdínú sọ yìí inú bí aláìlú ti kà tó mọ̀ tó wọ́n ti dí àtúnyẹ̀ lọ́nà tó ní wọ́n kọ́ lédè tó jẹ́ èdè tálùkù rántí tó sọ̀kalẹ̀ tó bá sọ̀kalẹ̀ wọ́n ti fi ẹlòmíì ó ti wọ sàárè lórí ilẹ̀ tó gbé sínú ẹ̀wọ̀ sàárè ẹlẹ́ẹ̀kejì sábà pé ìsàgbà ní dínú sábà fi dínú bẹ̀yẹ yorùbá ti bẹ́ mọ̀ ọlọ́sà ti kọ́ dínú kódà àwọn ọmọ pé ṣírkù dínú wọ́n ti tẹ́bọ̀ jìnà wọ́n ń jẹ́ pé ẹ̀sìn wọ́n pé ẹlẹ́ẹ̀kejì nínú rẹ̀ ẹbọ ó làbò sí èyí tó ní èèyàn ti fún rẹ̀ lóhun nìkan tó ṣe lórí ara ẹ̀ àwọn ni Yorùbá máa sọ pé lára ní kó lóòrùn kó lóòjò kó lẹ́bàá náà a lára ọ̀dún tó máa fi mú kí nàún bí láì ẹ̀kọ́ ọlọ́mọdé àjíyà lọ́mọdé alẹ́ tó ọ̀nà tó máa fi mú kí orí kọwọ́ káwọn ẹ̀yìn ọrùn nígi kí gbogbo wàhálà yẹn bá oríkì ara ẹrú yẹn ló fà látàyé àbòsí tó ṣe sí ara ẹ̀mú ló fà látara ìgbé ìgbé ẹsẹ̀ wọ̀ bí ọ̀sán ẹrú yẹn ni ó dá ìyàyè jẹ torí òun ló lágbòsí ló sàgbòsí yẹn tàkọ́kọ́ yẹn tó bá túbá yẹn pé ti àárín rẹ̀ àtọ́lọ́hun tó bá túbá láàrín àtọ́lọ́hun tọ́kàn ẹ̀ sì máa ọlọ́run ó bá fi túbá ẹ̀ tó bá jẹ́ túbá òdodo àti ìlẹ́jì lórí ilé ìwò tí ọ̀rọ̀ yẹn fi gbà fi òun ni kọ́ máa wà látọ̀kan kọ́ máa fi wọ́n jẹ̀mẹ̀ wọ́n pè é tó bá pé ọlọ́run ó bàjú bá ẹlẹ́ẹ̀kejì náà tí ẹrú bá tú bá kò ń bí ẹ̀ṣẹ̀ ó ń bẹ láàrin ìfẹ́ ìtọ́lọ́run bó bá wọ náà ọlọ́run àforíjì níbi àbòbí tó ṣe síra ẹ̀ pẹ̀lú pé jẹ́sẹ̀ tó nírànà tó bá wọ náà ọlọ́run àbìyàjẹ́ ẹ̀wà lọ́lẹ̀ mẹ́ta ń làbò sí táwọn èèyàn ń ṣe síra wa tí lágbájá ṣe sí tàmẹ̀lò tóbìnrin ṣe tọkùnrin tọkùnrin ṣe tóbìnrin tónílé ṣe tàlejò tàlejò ṣe tónílé tọmọdé ṣe tágbà tágbà ṣe tó fi yan ọmọ ẹgbẹ́ jẹ tíjọba ṣe sára àlú ń darí àbí tára àlú ṣe láti wó ìjọba àbò tí olúmọ̀ lágbára jù mẹ́tẹ̀ta olúmọ̀ sì tọrọ kan kálẹ̀ yìí ọ̀nà olúmọ̀ lágbára jù dédé rí pẹ́ta lákọ̀ọ́kọ́ ẹrú iná ni ó ti tẹ́ yóò ti bọ́ nú ẹ̀kún rẹ̀ oníṣùgbọ́n náà dákùn allahumma sùfèrè yára lọ fáàrò sùfèrè ọlọ́ọ̀bá wọlọ́wà oríjì tó ga wọ́n sàkóríjì yóò tẹnumọ́ yóò gbé gbèsè rẹ̀ pẹ̀lú àníyàn tó dáa yóò bá arákùnrin jẹun lọ bẹ́ẹ̀ náà nílẹ̀ sí ni ṣùgbọ́n lẹ́yìn ó dìgbà tẹ́ tẹ́ tàbò sí máyọ́nú tí ó bá ti láyé mọ́ńkọ́ bọ́ bá wà láyé tó bá lọ́wọ́n bá ń kọ́ ọlọ́run náà ní foríjì yẹn orí àfẹ́tẹ́ tẹ́ tàbò sí máyọ́nú tó bá sí tàbò tí ò bá gbà tí ò yọnu yóò má gbà nínú ẹ̀sìn sísọ àwọn agbègbàdì tó dáa náà kí wọ́n dájọ́ lórí aláròsí yẹn kí wọ́n bẹ̀sán fún wọn títí àpèjúwe ẹni wọ́n pa ẹni tó pa ẹnìkan nípa àròsí ẹbí ẹbí ẹni tí wọ́n sábòsí fún tí wọ́n pa wọ́n láwọn ò ó wọ́n láwọn ò sàforíjì àwọn òyọ́nú àfi tí wọ́n bá gbẹ̀mí ẹni ẹ̀ aláìlábẹ̀ ìṣẹ̀lẹ̀ aláwọ̀ gbẹ̀mí lábẹ̀ ìṣẹ̀lẹ̀ àpọ̀lọ́ wọ́n lọ wọn lára bóyá wọ́n lè sàmójúkò sádájọ́ òkè wá tún gbé dájọ́ mi kalẹ̀ tí ò ní lọ nípa pípamọ́ lẹ́yìn ìgbà tí wọ́n bá ti pè wá sí òkòdòrò àtàwọn kan tó jọ bẹ́ẹ̀ ó lè jẹ́ nǹkan tí ò la lọ ọ̀dà ó yọ lé ní ọlọ́wọ̀n ọ̀gbà àtẹ́rà yẹyẹ irú èyí tó yọ wọn yọ padà oké e níka ọlọ́wọ̀n ọ̀gbà àtẹ́rà níka e ẹ̀ wọ́n gé e níka lẹ́yìn ìwádìí tó dájú táàbù pé ẹlẹ́sẹ̀ ló tọ̀wọ́ lábò òfin gbogbo gbogbo ẹ̀tọ́ òní láàrin nílò tó lọ sí àmì gbogbo ẹlẹ́lẹ́tọ̀ ó gbà tẹ́tọ̀ bá ráre láyé lára mọ́ ni wá gbogbo ẹ̀tọ́ lẹ́lẹ́tọ̀ ó gbà lọ́jọ́ tó lọ sí àmì sẹ́mọ̀ wípé làtọ̀rọ̀ dùnà mo búra pé tẹ́tọ̀ padà ó ní ti kó mọ́ ti dá padà láyé láti lágbára méjì ẹni tó ẹni tó sàbò sí lè ó lè sàbò sí jálẹ̀ tí wọ́n bí bá bẹ́ẹ̀ nìkan dáa òun bẹ́sẹ̀ lè òun bẹ́sẹ̀ lè lò òun ò ní ṣe òun ò ní ṣe lòun yẹn òun ò ní gbà padà òun ò ní gbà padà lòun yẹn ló fi kú bẹ́ẹ̀ tó torí bẹ́ẹ̀ ìṣọ́lọ́ sọ bẹ́ẹ̀ làtọ̀rọ̀ dúnà ìfọ̀kó ọkọ̀ ìyàwó mọ̀lẹ́kì ààrẹ ọ lè má ṣe ìgbà padà láyé múlì kan tàbí kejì lọ́nà kan tàbí kejì àwọn ọlọ́sọ̀lọ̀ kìí àmà ẹ̀lábòsí ò jẹ́ tọ̀padà débi wípé yòkọ́ọ̀lù ìṣàbí ìjẹ̀lá ẹran àtiwó ẹran àtiwó a tó kan ẹran tí ò níwò a gba ẹ̀san lára ẹ̀ fún ẹran tí ò níwò níwò yóò kàn tí ẹ̀ padà kí dájọ́ ọdún tó ṣẹlẹ̀ lórí àwọn ẹ̀kọ́ nínú àdíṣì mi tọ́jọ́ sàmẹ́lì sọ̀rọ̀lọ́wọ́ ayé òṣèlú òjíṣẹ́ ọlọ́run bá sọ wípé ẹni yóò tó ọlọ́run ló ọlọ́ọ̀bá tóbi o bẹ́yìn ọ̀bá ó ké láǹsọ̀ yóò sì ń bọ̀ ọ̀nà méjì bẹ̀rẹ̀ tí ó ti báyìí òkè ṣùgbọ́n tí wọ́n kàtìkà ní ò kàtìkà ó pa nǹkankan má kàtì ẹ̀ ti tètè òfin mẹ́tò ní èyí sí ń bẹ ní kí àwa gan lọ́nà tó tọ́ bí ìgbèsè ẹ̀rú báyìí ká tó wá lọ ìṣẹ́yàn pa mọ́ta tẹ́lẹ̀tọ́ gan ò sí ẹ̀mà àbó mọ̀ wọ́n mọ̀ mọ̀ gbẹ́sẹ̀ lé tipátipá irú bẹ́ẹ̀ tí bá ń bẹ lọ́dọ̀ ẹnì kan mi ní lérùpì bóyá bóyá ó lè má jẹ́ tọkàn bóyá wọ́n bọmọlúwàbí ẹ̀jẹ́ ó bẹ́ẹ̀ ga ló fi bọmọlúwàbí ẹnì kejì láti ojú rẹ̀ àbí lọ́nà ní fọ́lẹ̀ẹ̀sà àlàní nínú ìyẹ́wò lónìí bá ń tẹ̀lé lọ láyé yìí tètè wá bí ó ti dọ́dọ̀ tán padà tètè wá bí ó ti dọ́dọ̀ tán padà kọ́bílẹ̀ aláyàkóná lè náírà mọ́lá fi hàn lọ́jọ́ tí ò ní sí nǹkan tí jẹ́ màtíríà sí òbíta padà mọ́ kò ní sí dídáàmù kò ní sówó tẹ́lẹ̀pẹ̀ ní dídáàmù kò ní ní sáwọn kò ní sí nǹkan tẹ́yìn ó tà àbí nǹkan tẹ́yìn ó sọ pé àtìgbà táà lè rí tàmọ́ ẹjọ́ mọ́ gbé lọ kò ní sí nǹkan áńbìlì tàbí owó tí ọ̀pá wá fún ìjà náà bọ́ọ̀ ni ó ti wá dá padà ọ̀nà ni kí wọ́n gba nǹkan kan nínú aburú ẹni jẹ́ láàbò sí fún kí wọ́n dá lé kí wọ́n dá padà sọ́dọ̀ ìlú sáàbò sí fún kí wọ́n rí ìlú ìfẹ́ tí wọ́n sáàbò sí fún kọ́ràn alábò tí wá wúwo kẹsẹ̀ rẹ̀ ó lè wà pọ̀ inú bí àdíjì ní ìtójẹ́lẹ̀ kẹta tí wọ́n fẹ́ mú wáyé àtàlẹ̀rún náà mẹ́rin mọ̀ sí kálẹ̀mọ̀ sí tó rárin tọwọ́ ẹ̀ bólẹ̀ ìdífẹ́ ọlọ́mà bèèrè rẹ̀ lọ́wọ́ sàhárà sallallahu ta'ala sallam ní àìmọ̀yìn tálẹ̀mọ̀ tọwọ́ ẹ̀ bólẹ̀ tó sọ́fọ́ قال المفلس منا من لا دينار ولا درهم ولا انتو دينار owó tẹ́rẹ́ jọ náà kò ní náírà kò ní lọ́la òdìsẹ́ ọlọ́run ní kìí ṣe bẹ́ẹ̀. kọ́wọ́dà ní mọ́tò ìsòmí ó máa ti náà yà sí ọmọ ìkìyà máa ti fara òdìsẹ́ ọlọ́run bá sọ́lọ́lá òun àkọ́lá ó ní ẹni tí ọwọ́ ẹ̀ bólẹ̀ tó sófò fanyanyan òun lẹ́ni tó fẹ́ gbà tá a dẹrù ẹ̀ lẹ́yìn tó gbéra ìkìyà náà á sàbí sọ́lá sọ́lá bẹ̀ ọgbà mọ́ ẹ kí ìlú àdìsí ẹ̀ dáadáa torí sábà káyà kùránà àti àdísà ànẹ́bìsà ọ̀sọ̀lọ́sọ̀lá ní sáwọn ìwọ̀n máa wí ni pé sábà tó fẹ́ kùránà ìkọ̀rọ̀ òye kùránà ìtajà sòrin ẹ̀ka kùránà kẹ́ ẹ gbàgbọ́ ní ìkílẹ̀ fẹ́ níbi kódà bó sáyà bí sọ́lá irú sọ́lá tó wọ́n tó bá jẹ́ pé wọn ò bá sọ́lá tó ẹ̀ láyé ìsọ̀lá àgbòrán mẹ́rin àmà lókí sọ̀lá àgbà aláwọ̀ òsì ló ṣe tó yóò jẹ́ àrùkìyàmù nínú gbogbo láàárín àti gbọ́ àti tàbíké tí sọ̀lá àgbò yẹn yóò jẹ́ àrùkìyàmù sọ̀lá àgbò tó dáa ni wọ́n sọ yẹn tó tí sọ̀lá àgbò tí ò dáa òun kọjá àkókò sẹ́yìn tó náà ó ti sọ̀lá àgbò yẹn bẹ̀rẹ̀ wọ́n ní lọ́jọ́ ọ̀gbẹ́dà sí àmà onítọ̀hún tó sófò ádà ìsọ̀lá wọ́n wo sọ̀lá àbẹ̀ ẹ̀sẹ̀lẹ̀ òdé ní wọ́n wo síyàmù ní Ramadan ẹ̀sẹ̀lẹ̀ òdéjì ẹmà wà kánù ìsìlámù mélòó ẹmà sí márùn-ún wà zaka wọ́n wo zaka àdúwò ẹ̀sẹ̀lẹ̀ olówó ọyọ̀ zaka rẹ̀ olóko ọyọ̀ zaka

tòun ti bẹ́ẹ̀ náà lọ́jọ́ àkíyà mà wọ́n tún wá bá nínú ẹrù rẹ̀ kọ̀ọ̀lì sátàmà àádá wọ́n lẹ́lẹ́kẹ̀ ìbò yìí tí ẹ̀mí kó kàbùrú yàn èèmọ̀ tí ebí ẹ̀rẹ̀ ti lè gbọ́ lárúbáwá tó tí ó tú sábímù sí nǹkan ní ìkéde ìlú kò tí ì sépè o a máa ń pè pè ní láàánà ní èdè lárúbáwá ẹlẹ́kẹ̀ ìbú lè kó bá jọ́bẹ̀rẹ̀ kí yóò bu ẹni tí ọ̀sí yóò bu ọmọdé yóò gbàgbà lójú wọn àdílẹ́yìn wọn ẹ̀sìn ẹlẹ́ ní wà kọ́dà fàhádá ó sì tún parọ́ ọdún náà mẹ́nìkan kọ́dà tó bá jẹ́ kó rẹ́ ń sọ̀rọ̀ ní ìṣẹ́ ìsinẹ́sìn kò gbọ́dọ̀ rìpọ́ọ̀tù ẹ̀ tó bá jẹ́ lọ wọ́n ní wọ́n rí àníwòrí kòrókòrò ojú ló ń bìírí ẹnìkejì àtẹ́nìkẹ́ àtẹ́nìkẹ́ ìrìdà ní ọ̀bá rí wọ́n pìrìsẹ́ntì ẹ̀wọ̀n agbọ́nà ti dáàbò wọ́n tó wọ́n kò wá rí wọ́n pìrìsẹ́ntì ó sì rí kòrókòrò ojú ẹlòtọ́ yóò sí àráyé o lábẹ́jọba ìṣẹ̀lẹ̀ wọn ìyá kí ní ó jẹ èdè akọ́sífù táǹsọ̀ yìí èdè agbóparọ̀ ọ̀sìn náà máa yẹn ó sì rí

àwọn mẹ́ta àwọn ojú ìyàfẹ̀rẹ́ àti ẹlẹ́ẹ̀kẹta wà ákàlà máa làhádá ó jẹ dúkìá eléyìí ara lẹ́yìn ìgbà tó fi gbé àrìkánù ìsìláàmù dé àrìkìyà rẹ̀ àwọn kan tó tún palẹ̀ ní tó ti dẹ́ ní òfò wà ákàlà máa làhádá ó jẹ dúkìá eléyìí ó lè jọ ó sì lò jẹ́ nǹkan mi ó jẹ́ alájẹmọ́lẹ̀ láyé ó tún tọ́ àwọn babaláwo lọ tó bá jẹ́ ní tí ò lágbára ó tún tọ̀ wọ́n lọ kó yẹ báwọn ṣe àgbègbè tó bá jẹ́ ní tó wà nípò ní tàbí kò ní ìrọ̀lá láwo àníkò kó máa bọ̀ kó máa bọ̀ wá bẹ̀rẹ̀ kó máa bọ̀ wá sí gọ́ọ̀mẹ́ntà wo kó máa bọ̀ wá sí mínísírì bí ò bá lè jàjẹ́ fún yà òun ò ní ibi tó yẹ ipò tó wà gẹ́gẹ́ ní àṣegbè tiẹ̀ ò á kí alámọ́ àlàhàdà ẹ̀rọ ọlọ́run ti sàmì fáwọn ministers and intelligence and the like jẹ́ ń sọ pé àfìyàfì yíò nà nàìjírí jù olóṣèlú nàìjíríà wọ́n ti kọ́ ẹrù nígbẹ̀ tó ké táǹkà nínú wọn wọ́n fẹ́ lè sọ pé èèyàn péréte tó ṣe é fi kàkà ní òsìlí máa gbọ́ bá kí á ó láti lè ní ìlú ìta wà yìí orílẹ̀-èdè wà yìí ṣèlú ìgbẹ̀ngàn tá a ti sọ̀rọ̀ yìí ó láti ó jẹ kó dáa ju London lọ tàbí kó wà ní kíni lọ́mọ ìyá kan náà tí wọ́n bá ń ná gbogbo owó constituency ti constituency kan lọ. ìlú wa yóò mọ̀ sínú àmà wò pé àwọn tọ̀hún ẹlòmí rídíta London orí Amẹ́ríkà ń fò sókè oyọ orílẹ̀ yìí kí ní ń kí ní bẹ́ẹ̀ omi ní àbí ní àbọ́dà títí ìlànì torí bóòlù lọ́nà àbóríta àrábí tí wà iná tó ń tẹ́kó rí nìyẹn torí pé owó tó kọjá abẹ́ wọ́n yà fún nínú owó tó sẹ́kù wà ákàlà máa làhàdà ó jẹ dúkìá ilé ọmọ ẹ̀lá wàsáfà kàdámà ààdà ó di mẹ́rin ó dẹ̀jẹ̀ ní ilẹ̀ ọpáyàn ilé ìlẹ̀ mọ̀ fi pàwọn ilẹ̀ nínú ọmọ yọ̀bọ̀ mọ́ ẹ̀sẹ̀ tẹ́lì kan bá tẹ̀ ẹ má jù ilé orí jàmáà ni ìwà sọ pé ìka tó bá tẹ̀ lọ bá gé bí mùsùlùmí kan bá báyẹ̀ nípa àbòsí àwọn mùsùlùmí wọ́n wà ìbádùn kẹ́ mọ̀ pààyàn ó yóò sì jẹ́jọ́ ìjọ pẹ̀lú àti àmì kí lẹ́sì ìsìláàmù wí òun lẹ́yẹ káwàdì ìlú pàtàwọn lọ́yà àtàmájẹ́ barista bẹ bá wo ṣẹ́ẹ̀fù wọn ìwé lọ́ọ̀ lẹ́bàá bẹ̀ tó pọ̀ jù ìdí ò bá ti lágbárí wọn tọ́rọ̀ bá délẹ̀ bá wọn tàrí lọ́mọ kàwé gbọ́mù sí lẹ́yìn lẹ́yìn ọ̀rọ̀ lábẹ́ òsìn táwọn ní ìgbàgbọ́ sí ẹ̀sìn dáàbòbò kámọ́ ó dáàbòbò pípáyà ó dáàbòbò dídẹ̀jẹ̀ sílẹ̀ tó bó ti dáàbòbò ẹ̀ tó yìí tẹ́nìkan bá wá dánrú ẹ̀wò àwọn anìyànká tó nítọ̀hún kí wá tẹ́lù ní àbí Islam àwọn ilẹ̀ ní ọmọ yọ̀bọ̀ ní máa sọ bẹ́ẹ̀ wọ́n sáfàkà dámà ààdà ọjẹ́jẹ̀ ilé ilẹ̀ tó ń láwà fi wé èèyàn tó mọ̀ sọ pé ẹlọ máa dẹ̀jẹ̀ ẹlẹ̀ kódà bó bá kọ̀ nìkan gbogbo tó bá gbà lẹ́ni tí ó sẹ̀ sẹ́jọ́ ń dupò ẹ̀lọ́pàá ẹni tí ń wá pò ẹ̀lọ́pàá tó wà wọ́jú ẹni tó fẹ́ gbowó wọ́n pa mbà nínú láàrin ọdún mélòó kan sí ìsìn ọmọlógún Nàìjíríà tó pọ̀ pọ̀ lọ́nà àbòsí wọ̀lá ó fojú hàn dáadáa táwọn tó sá lọ àjẹ́nu àwọn ológun tó sálọ náà lábígbọ́ tó mọ̀ pé kọ́ máa ìtù sẹ́kù síbẹ̀ wọ́n pàwọn náà nípa àbòsí ẹni tó sálọ nìjẹ́ ẹni tó sálọ máàtì ẹni tó sálọ Cameroon ẹni tó sálọ ìlú ẹ̀ lásọ́wọ́ àdúró òyìnbó ṣẹmọ ọmọ ọmọ lù yí àbọ́bá àpamọ́ ológun ṣùgbọ́n ìpa àbòsí ti pọ̀ lù nítorí pé nìkan fẹ́ lówó àríyàn mélòó lọ́pàá ní gúrùpù ẹ ọkọ̀ ọgbọ̀n òun ti ń fi gbowó wàdọ́rọ̀ bàhájá ó tún náàyà ní náàyà ìké tí ni mo kọ́ ìmáàmù kan bẹ tí ó tù yàtọ̀ sí láì wàdọ́rọ̀ eight man of kankan ó ń bẹ anẹ́sọ̀lọ́lọ́ ọ̀sánlá ó ní kólà nù kálímà ẹ̀ ní ká ọ̀rọ̀ mí ìkún èyí ó ti wọ̀ náà lórí wọ́n lẹ́nu wọ́n tó rẹ̀ nìkan fún mi ní láàpù tí mo wà lẹ́kọ̀ọ́ wọ́n ní ọ̀nà tí mọ́ òun wakọ̀ bẹ́ẹ̀ àwọn tó dà náà lọ nìkan wọ́n wakọ̀ sí wọn ọ̀nà wá ha mọ́ wọn òun wá ń gbìyànjú kó yà oyin sọ́hùn oyin sọ́tún kò táàrí yí bọ̀rọ̀ káwọn tó dàbí kọjá ọ̀kan ni wọ́n bá bọ́lẹ̀ wọ́n ní pọ̀ sí tí ń kó fún ìdáǹkì sí jẹ́ kò sì tẹ́lẹ̀ kankan lè ní ọ̀nà ha mọ́ wọn kò tẹ́sẹ̀ ní ìbẹ̀ lọ kò sì sí wọ́n tó sì fẹ́rẹ̀ kó lójú ọ̀nà fún wọn lọ́jọ́ àlèkè àmọ́ nǹkan ní 1995 àwọn sójà kan ṣe hajj mo jákẹ́kọ̀ọ́ nímọ̀ ìdínà gbàmì wọ́n wá jẹ́ wọ́n wá mọ́ ọkùnmọ́ ọ̀kan náà àwọn tí wọ́n jákẹ́kọ̀ọ́ náà àtàrí ní pàdé dáadáa lásìkò tí wọ́n ti hajj yẹn àpàdé mọ̀dínà àpàdé mọ́kà wọ́n lè mú mọ́ra mọ́ tí wọ́n rí sọ pé yáàjì táwọn wá yìí kìí ṣe fáwọn tàn wá sáájì nìkan o ẹ̀bá àwọn pẹ̀lú àwọn ọmọ ti ṣiṣẹ́ o àwọn wá túbá ni o yé wẹ́ ìntàkì wọ́n tí ìtàyà mìíràn lọ wọ́n lè mú mọ́ra àwọn ti ti wà ipò táwọn wà yìí táwọn ń gun àwọn àwọn ti ti ṣe wọ́n wá dára pé ní àwọn ti jẹ́ hajjú àlìjámọ̀ lókù kò síbò bí tó dàbí kẹ ẹ̀rọ tí àlìjámọ̀ lẹ́gbẹ̀ẹ́ ti hajjú báyìí ẹ̀mọ̀ ẹ̀rọ tí àlìjámọ̀ nínú bá bàbá àlìjámọ̀ lẹ́yẹ́ bá nínú torí pé ẹ̀rí àwọn èèyàn bílíọ̀n mílíọ̀n àwọn èèyàn ka adinal mush bí èyí kọ́m bí ó ṣe gbòdúra wọn lọ gbogbo orúgbẹ́yàn ló jẹ́ láyé àpèjú àlìjámọ̀ nìyẹn lẹ́yìn náà kò síbi kàjọ́ máa kójọ sí láyé tó dàrí ìbàmí àti hajj pápátá stadiumu ẹ̀yílẹ́ ìmọ̀ pàbọ́ọ̀lù àtàwọn stadiumu kan tọ́ lágbà láyé ẹ̀dí àwọn population tí stadiumu yẹn gbà kẹwàá kọ̀mpíádù èèyàn tí ti hajj kò síbi kan kójọ sí láyé ká hajj gbogbo tí wọ́n bá ti ń kójọ sí láyé yàtọ̀ sí hajj ẹ̀ẹ́rì pé ẹni ńlá lélẹ́yìn ẹni kékeré lélẹ́yìn hajj nìkan lẹ̀ sí nímọ̀ àfẹ́tẹ́ bá dámọ̀ tẹ́lẹ̀ o náà ìrẹ̀wẹ̀ tí ó bá wù náà ọkàn yàn wà lẹ́ o tòkó ga tó wọ́n dìbà tó bá bọ́n bàbá jùlẹ̀ lẹ́tù tó tó kó sílá pọ̀tọ́rọ̀ bàbá àdá ó tún nẹ nìkan náà yìí jẹ fàyóòtọ̀ àádà nínú àtàrà àti tẹ́wárí gbogbo dáàkà yìí ọba fẹ́jẹ́ ni ó dàbẹ́rú ó dètòrú mọ́jọ kó rí àwọn lẹ́nu o pé lọ́jọ́ gbọ́dọ̀ sí ẹran awọ́n mọ́ yóò hàn fún ọdún abdu nígbà àkọ́kọ́ sí ronú sí ọmọ adama ní kíni àsọlá bẹ́ẹ̀ ni sísọlá sọ ẹ bá dáa sísọlá sọ kó sọláàtù tí wọ́n rí kọ́ọ̀dù fún lọ́jọ́ gbéra ìyá mi iṣẹ́ rẹ̀ tó kú ó dáa kí ni túmọ̀ kìí ṣe láti àmọ̀ ní ti dáa ọ̀ pé gbà tí sọláàtù ti dáa yẹn ọyẹ ẹ̀ wọ́n yẹ o sọláàtù ẹ̀ tó bá dáa láyé yóò o ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ kí ìrẹ́ bí ṣe ọ̀pọ̀lọpọ̀ tí ó sì fẹ́ kódà ó ní bí ọlọ́run bá nìran ilẹ̀ òun bọ́lọ̀ pa tí ìpà láti eléyìí ni wọ́n dúró fún dọ́rẹ̀ kìí àmàlú ọgbé yára ọpá kan lọ àjẹ́ náà tó ti bọ́lé bá sọ láti tí tó láti ẹ̀bá dá aláyé ìdí túmọ̀ sí ní pé iṣẹ́ rẹ̀ tó kó dá aláyé ẹ̀rọ ọlọ́wọ́ bá kò sí kò tí ó sì mú kò ní rírà ẹ̀ responsibility àyẹ̀yẹ́ ló mọ̀ rí kò sì tó rí bí fóun ṣe dáa yóò máa bèèrè ẹ̀tún wa ṣe o ẹ̀tún wa ṣe o gbogbo àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ àwọn olùtẹ̀lé ni ọ̀tọ̀ ọlọ́run pọ̀nú wọn o tó ti lórí àlámọ̀rí ẹ̀sìn lé sóṣèlú nìkan o wọn ilé bá sáájú bọ̀rọ̀ mo sọ fẹ́ nìkan níjẹta mo ní ẹwọ orí tọ́lọ̀n sí fún ọlọ́tara àwọn sọ̀hábà nẹ́lì ìdíwájú lọ́tara ìsìnàyìn ọ̀sọ́lọ́ àrẹ̀jìnlẹ̀ mahamman wọ́n máa bèèrè wọ́n èyí kúnnù àti bèèrè wọ́n ní yá Rasulullah táwọn tààjọ́ mọ̀ kí ó bá lọ ṣe ìṣirò gbogbo kálímọ̀ ní alìtọ́ ní kíra àtìlátú àwọn ìsìsàrátù àṣàhàbà Rasulullah sallallahu alaihi wasallam àtọ́wà ń bẹ́ẹ̀ wọ́n lè fi ìsìlá mátà yá Rasulullah ìwò òdí pé ọ̀rọ̀ ọdún yẹn wọ́n bẹ́ẹ̀ ti rí àríkẹ́ náà nìyẹn yá Rasulullah ìwò òdí pé ọlọ́run ìwọ ojú sí ọlọ́run ìwọ ojú sí ọlọ́run ẹ̀rí thousand ten nínú ọdún nínú kànlá nínú àwọn sàhábà wọ́n ikúnù àwọn tó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí kódà ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ ìtùtùnà tó sílẹ̀ mùtùnà wọ́n dákẹ́ wọn ẹjọ́ àfájú ni irun tó sọ pẹ́kọ̀ọ́dá òun ní pẹ̀sákẹ̀ ìtàfájú bá ṣe wọ́n máa bèèrè lọ́wọ́ òjíṣẹ́ ọlọ́run ya Rasulullah èsì tí lè fìrí báyìí èsì tí yóò fìrí báyìí tí ló bá sọ fìrí báyìí ọlọ́run náà máa sẹ́ndì méjì sánàlì ọlọ́run káwọn sọ̀hábà tó dé wọ́n ní yes alúnà wọ́n wà bí ọlẹ́rì yes alúnà ká wọ́n wà bí ọlẹ́rì wọ́n wà bí ọlẹ́rì ìjọ wì ní sẹ́mbà wá gba dáadáa ẹ sí gbówó ṣe gba àbòsíta kàyí fún wọ́n a máa dà lórí ẹni tí ó tó náàyàn tó búyàn tó jẹ dúkìá èèyàn tó pààyàn wọ́n máa rọlé wọ́n máa rọlé lórí wọ́n máa dà sí lágbàdà wọ́n tún wọ́n á rí pé èèyàn tó pa òsì tán èèyàn tó mú òsì tán wọn ìgbẹ̀tọ́ wọn tán òun òsì ní dáadáa tán lẹ̀ mọ́ta fi di ó tún wá kí wọ́n máa gba burú wọn táwọn náà ṣe láyé ọ̀tọ̀ tí é tó ń ló ṣe kí wọ́n máa rìlífù wọn kí wọ́n máa kàn fóhun tí ẹ bá jáde wà jẹ́ látara gbogbo láti káálẹ̀ yìí kó ṣe yìí nínú àdífì yìí kí ni ipò rẹ̀ nínú ṣẹ̀rá irú ni àgbóṣù àgbòsí àgbòsí ni tó pẹ́ tó bá yàn pé ó ṣe jìnà wọ́n á fún lẹ́gba èyàn ní jẹ́ ẹ̀rẹ́ ìlú ọ̀gẹ̀dẹ̀ kìánù ẹgbà tó ṣe ló jẹyẹ torí wọn ìná nínú àbòsí tóyé wọ́n mú èèyàn wọ́n ní ẹran pa ẹnìkan ní ó bá ẹnìkan ní ó bá pa lábẹ́ òfin lọ́lọ́run náà ẹnìkan ní ó bá tẹ̀lá orúkọ àwọn ìlú bàbá yẹn kò pààyàn nípa àbòsí tó pé ẹ̀rí tó dájú ni adájọ́ fi sọ pé kí wọ́n lọ pa tí wọ́n mọ́ dáa kàálẹ̀ yìí ọ̀nà àbò tí ló ń fà ló fi kó bá nìyàn níjọ́ gẹ́gẹ́ sí àná ó mì wípé ìgbé yóò fi rẹ̀gúléètì ìtọ́lọ̀ tí ẹ bá ń ṣe òní àlìmọ̀dáwà máa alẹ́lẹ̀ àmàlì kó sì jìnà sáwọn nǹkan tí ó èrè zẹ̀ tí ó pàládà rẹ̀ rẹ̀ ìwọ ẹnìkan ò tọ́ kó di tèèyàn àfi lọ́nà tó tọ́ tí ó yọ ẹni tó níwọ̀ nínú transaction mi wà ẹmọ́ owó lọ́rùn bá ẹmọ́ ojú tó bí ọlọ́run transaction mi wà tá a bá fẹ́ ṣe sí ẹni tí ó jẹ́ egun àkọ́kọ́ àti egun ẹ̀kejì ó gbọ́ra wọn yé wọn ni ó sì tẹ́wà lọ́rùn bẹ́yìn ṣẹ̀rẹ́ àwọn sọ pé iṣẹ́ àdúrí ìyẹn ṣẹ̀rẹ́ ọlọ́run paramọ́ wàrá tó sì dùn máa méjèèjì irú ẹ̀kún bẹ̀ kátó wá sọ eléyìí táwọn èèyàn jẹ wá fẹ́ fi yan ara wọn jẹ èyí tó wá àdúrí ìlé lórí ipẹ́ àtọ́bá fẹ́ fẹ́ yẹ tí wọ́n mọ̀ nù ìṣẹ́ nínú ọmọ àbí iṣẹ́ tí wọ́n fẹ́ ṣe gan tí ọba ìgbé àdúgbò ìlú yẹn kò bá tọ́ lọ́mù. kò tọ́ kí dúkìá nìkan ojú tẹ́nìkan àti pẹ̀lú ẹ̀tọ́ bẹ́ẹ̀ ìwọ̀ èèyàn ẹ̀tọ́ rẹ̀ tó jẹ́ tuntun ní òdòdó ká àwọn ọmọ ti dànù dúkìá rẹ̀ àbí ìfàní rẹ̀ bí ẹ̀jẹ̀ rẹ̀ lórí o àtọ̀mọlúwàbí ẹ̀ fàlàyà yóò ah, tó ápù mẹ́rin yìí àwòtútùnà bẹ́ẹ̀ sí àwòdùkámi ìlàdọ̀dọ̀ ẹ̀lì láǹfààní àti tòǹkankan àti pẹ̀lú yóò mẹ́rin àdíkẹ́ bá sọ́rí sí yìí pípa ní sọlọ́lọ́ sàtàlà onímọ̀ sọ́lá mọ̀ káìlà ṣíkòrì ìdínà ààbò ẹni tó bá gba ilẹ̀ tó tó àtẹ́lẹwọ́ kan àbọ́mọ́ka tí ó tún tó àtẹ́lẹwọ́ ibi tí kà ti bẹ̀rẹ̀ débi tó gùn dé lọ gbà ló mú mọ́sẹ̀ nínú ilẹ̀ rẹ̀ ọkàn rọra tó òkúta díẹ̀ subhanallah wala hawla wala quwwata illa billah ẹ̀ gbọ́ ní yàrá ẹni tó wé kọ̀wọ́ mi bá ní àrọ̀dé sábà kẹ̀lé wọ́n ti dé ọkọ̀ mọ́lẹ̀ láti jàmù ìjọ fi dé mọ́lẹ̀ tẹ́ tó fi táàtò ń kọ̀ mọ́lẹ̀ nínú yọ ọlọ́run yóò gùn tó bí sábà kẹ̀lé ti jìnà sílẹ̀ yóò wá jìnà ilẹ̀ tó fi gbà fún náà jíjẹ bí ọmọ kan ní length and breadth lè bí ọmọ kan ní àmọ̀ kankan mi yóò ti dàbí pé àná

tẹ́lẹ̀ bá sì jọ èsù lè máa wá lẹ́ẹ̀kọ̀ọ̀kan kó máa lọ nígbà míì yóò rí pé ọ̀rọ̀ ayé wọlé nígbà míì yóò rí pé òjìrànwọ́ mú ó gbọ́tọ̀ lọ́tẹ̀ yìí ìní máa fa kálábò tí ó tún gbé ẹjọ́ dìde lórí àbòsí ó ti mọ̀ tẹ́lẹ̀ bálábò sí lòun pé òun gbọ́tọ̀ òun lẹ̀tọ́ yìí làháwọ́láwọ́lá fún wáta ìlànìlà yóò wá fẹ́jọ́ dìde yóò sì lò ní gbogbo ọ̀nà adájọ́ tó ń sọ pé yẹ́ ìwọ ló jàre tí nǹkan yẹn tó jàre lóòótọ́ tó di ẹ̀tọ́ ẹ̀ lóòótọ́ wà láàrín lọ́dọ̀ náà kò lẹ̀tọ́ ẹ̀ ẹ wá wòye mílíọ̀nù yẹn tí ń jẹ̀jà bẹ́ẹ̀ láyé tí ẹ̀tọ́ ẹlẹ́kọ̀ọ́ ti wà lọ́wọ́ wọn bẹ́ẹ̀ láyé òun ó rẹ́rìn tí padà bọ̀ wá sunkún ẹni wọ́n pẹ̀lú ẹ̀ ó sunkún ọ̀rẹ́ ó sì padà láyọ̀ lọ́jọ́ fẹ́ràn ìyá mi torí náà àyẹjọ́ adájọ́ torí kẹ́nìkan lágbára àbó léde kò sọ́bẹ̀ tó ẹ̀ wà ní kílẹ̀ bábọ̀ pọ̀ ẹ̀bá wa dúpẹ́ wọn jọ aláàrẹ̀ tó sì mà bábọ̀ sí ló ṣe máa retí ọjọ́ bẹ̀rẹ̀ ìgbé àmì fàǹtàlì òsà ẹ máa retí ọjọ́ bẹ̀rẹ̀ ìgbé àmì gbogbo ìlú ṣe dé sí àwọn tí ń darí àtàwọn tí wọ́n ń darí alájúsọ̀lọ́láwọ̀ alẹ́wọ̀sálà ó ní èlítẹ́ ń wò yìí èèyàn bí ní ilé mí nínú sọ́tùl káà áyà tó parí ẹ̀ alájúsọ̀lọ́láwọ̀sálà ọlọ́run sọ fún pé èèyàn bí ti yí ni abara kí sáàlùjọ́ mẹ́sẹ̀ mẹ́lẹ́kà ìjù ń lọ lábàlá ní ìjù pé ìnáwà yóò ha ìláyì mo ń bá ìmí sátọ̀lọ́lọ́run mo fi jíṣẹ́ fún yí ànábì ọlọ́run ní mi kí mo fẹ́ yàtọ̀ láàrin ẹ̀ adarí kan láyé náà kò ju gbogbo àwa tí wọ́n darí lọ àdìsáàbù kò táwọn náà bá dìsá nínú dáadáa ayé tó bá jẹ́ ti ọmọ orílẹ̀-èdè nígbàtọ́ náà sì lè sọ fún ànábì sallallahu sálà pé jẹ́ kọ́ máa dámọ̀ mọ̀ pé bákan náà lè ní àníírí o àmá èmìdẹ̀ ń wò yíó ha ìláyìí ọlọ́run rán lẹ́bí mi o pé kí máa jùfẹ́ fún yín kò sí tẹ́lẹ̀ ẹ̀fẹ́yìn tí ẹgbọ́rọ̀ ní sísìnì kò ní náà máa anábáṣọ́rọ̀ mìtìlókùn yíó ha ìláyì anábì wá gbọ́gbẹ̀ ìgbà nítòsí ilé rẹ̀ sọlọ́lọ́rọ̀ àìsọ́lá kọ́ wá jáde sí wọn ó tún wá sọ̀rọ̀ yìí ìnáma anábáṣọ́rọ̀ èèyàn ní mí o nígbà tó fẹ́ dájọ́ láàrin àwọn tí ń pariwo mọ́ra wọn wà ìnáma yà sí ìlẹ̀ fọ́sùn ibè ìdá ní mo gbọ́ òun ìmọ̀ tó tẹ́lẹ̀ o fàlẹ̀ alábà àgbàkún ayàkúnnà abúlága mìírànbáàdé ó ti é ti kẹ́lọ nìkan jù jẹ́lì kan lọ fa á ti dùn ánà òótọ́ ni tí wàá ṣe bí òótọ́ ló sọ ta ọ̀rọ̀ ìgbélé ti gbọ́rọ̀ kalẹ̀ yìí ó dàbẹ̀ ni pé òun òṣèlú ó mọ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀ tí wàá dájọ́ lórí

tó fi jò kanlẹ̀ àbí kọ́yà agbèrè sílẹ̀ orí àdára kọ́yà agbélẹ̀ ẹjọ́ náà sí ìbáṣe ṣe ẹnìkan sí sọ ẹnìkan sí withdraw ó ní ìpò òun ní sọ ìwòl hack òun ló láàrin lẹ́gbàtà ní sọ ìjọ kò padà dájọ́ pẹ̀lú lọ́ta sọ́là kò padà dájọ́ pẹ̀lú ìtópọ̀ ẹnìkan withdraw kíákíá lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ pé òun òun fẹ́ náà òun fẹ́ náà àdébì ọwọ́ alùpàdánù jẹ́ kámọ̀ ní pé adájọ́ wá dẹ́nìkan láàrin tó bá wà lórí àbòsí kò túmọ̀ sí pé àbòsí ti tẹ̀ bákan náà àdájọ́sọ̀lọ́sọ̀ ìgbàwọ́sọ́lá wọn ní mọ̀ lọ́sọ̀mọ̀ ẹni ó tó bá jà nípa àbòsí ìbáwọ̀pẹ̀lẹ́ ọwọ́ ìhàn tó bímọ̀ pé jẹ́ àbòsí lòun jà làmìlẹ́dà ilé tó fi láàrín àyàgbà inú òbínú ọlọ́bà ni ó wà sí stroke sọ pé ah, ìjẹ̀bí ló ń jáun òun yọwọ́ inú òbínú ọlọ́bà ni ó wà ìnáwó àbúgbà ọdún ọgbà ní ìwọ̀n ìrànlọ́ àwọn olùmọ́ ní ẹgbẹ́ kéèsì àwọn tí máa fi tipátipá fàbò sí pé kò sí in tó ṣe fún ìyàtí rẹ̀rìn àjọ̀gbọ́n kan ní ọ ní wà máa ń bí ẹ̀dí Allahu Akbar gbogbo agbára kan táà máa ń bí bẹ́ẹ̀ lágbára ìlà yàdù lọ ìfọ́fọ́ha agbára ọlọ́run bá jù bẹ́ẹ̀ lọ ẹ̀ lápẹ̀rẹ̀ láyé sáàlẹ̀ ẹ̀ lápẹ̀rẹ̀ rẹ̀ òun náà ó sì sọ́jú méjì ó tó bẹ̀rẹ̀ ọ̀nà a pé àtẹ́bí sí rí ni in tó fi jó ìrìn láwọn fi jó òun náà tó bá ní kò sí kò sí tẹ́lẹ́mọ́ ara rẹ̀ gangan òkú tó fi jọ́ mẹ́lú mi ẹbẹ̀rẹ̀ ọlọ́run ti bẹ̀rẹ̀ àbòsí o gbogbo ọ̀nà tábòsí tó sí ní kágbà bẹ̀rẹ̀ torí pé

lọ́jọ́ pé ìdàgbé àmọ́ lọ́mọ ajá nínú jàhánámà nínú ná yóò kò mọ̀ ní gbóná tí ó máa ẹ̀lọ́jáàmù kún omi tàwárà àdàmọ́ ọ̀gbọ̀nì mí bí láàrin ìwà ayé ìrìnkọ̀ ọlọ́run ní àwọn alábòsí ìyàmú oúnjẹ pọ̀ ó sì lè gbogbo ní àwọn ayà tó pọ̀ ọlọ́run ní àlà àlànà tó lọ́ yàrá ọ̀gbọ̀nì mí táwọn ìyàbá fẹ́ wí àwọn ọ̀gbọ̀n tí zọ̀lìmí yẹn gbọ́ yìí aláàlẹ́rẹ̀tù lọ́yà lọ zọ̀lìmí ibi dẹ̀dẹ̀ ayà èdè láàánà bá nígbàtọ́nà bá gbẹ̀yàn ayà iná àtàdínà lè zọ̀lìmí ìsùrọ̀ àdúkwà iná tí ò ní bìkan tí ò ní jó lára ẹni tí iná tí ò ní sẹ́yìn jù kan nínú àtìta ẹ̀mí ò sì níbọ́ apèsè ìbádábò sí wà ní yẹ́sà ní ìlú tí a bá wá ń ti gbé oró sọ́tò káàdì mọ́kàyẹ o ayà 29 tí a bá ń ti gbé oró yóò tún bí mẹ́rin omi tó kọjá ríro wọ́n wà gbé fún wọn wọ́n kígbé oró ní ẹ̀sìn sùúrù àánú mọ̀ wọ́n wọ́n gbé omi tó kọjá ihò fún wọn yẹ́sù wíyú wíyú látara àríra àwọn náà tè bí ice ni wọ́n bá dà lérí gbogbo ara gbogbo àwọn ọ̀rọ̀ bà gbogbo ó tẹ bá àánú ní lóòtọ́ gbogbo àwọn ọ̀rọ̀ ó bà kú sí ọlọ́pù dáwọ̀ ara yí padà bí ìsàṣàrọ̀ ọ̀hún àṣà ẹ̀sìnmóru dáfà kọ bẹ́ẹ̀ ni àwọn ayà pọ̀ lóríṣìíríṣìí nígbà míì tẹ́rọ náà tẹ́yàn bá bẹ̀rọ náà yẹ sáàtù àzọ́ọ́lìmọ̀lẹ̀ òkúba alábòsí àmọ́ wò pé tí ọmọ ti sọ náà bálábò sí díà àwọn ń bádùn táwọn ni àṣetọ́ ní ó tún máa dẹ́rù bà wọ́n bẹ́ẹ̀ pàápàá jùlọ àwọn tí máa darí sàn ni ìdarí ò bá mu ayé polúkúrú musu àmọ́ tẹ́ bá padà fọ́dọ̀ àwọn tán darí láàáwọ́lá ọ̀làkúwọ́lá ìlànà ẹ̀rí gbogbo ìtàrí lọ ìrìnkẹ́lì mọ̀lẹ́yìn náà ń sọ tó jẹ́ wọ́n ha fún gàmẹ́ àjẹ́gùn tàbíkùn bẹ́ẹ̀ tí tọ́ gẹ́rẹ́ ìtumẹ̀ náà rẹ̀ pé ìtawà náà bí jẹra wa gan olùjọba lọ wọ́n ti gbé lọ sí àmọ́ tọ́lọ́ tẹ bá gbé ọ̀dọ̀ náà jọ bẹ̀rẹ̀ sí àmọ́ tọ́lọ́ bá tẹ̀ máa fún yẹn lọ́rọ̀ sọ nígbẹ́ ìsọ ọyá ẹ kán pé ẹ̀ ṣe bẹ́ẹ̀ náà sọ wípé iṣẹ́ ìlú ti ra yìí ju ìjọba ni ẹ sì mọ̀ mi dára ikọ̀ tó bàtọ́ náà máa ń pè é practically ó sì ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lóòtọ́ ó mì pé sáà náà bá ìjọba tí kò ní burú jà sí ṣe ìjọba lọ́wọ́ lọ báàbí yìí wọ́n láàyíra wa báàbí yìí wọ́n láàyíra wa kí wá ní ìgbésẹ̀ ìta ń lò tó bá rí bẹ́ẹ̀ ààyìn ìjọba ààyìn àwọn tẹ́lẹ̀tẹ̀ ìjọba lé lórí èyàn rí inú wá kéré irú ìgbésẹ̀ ayé ni ó wà jẹ́ tọ́rọ̀ bá rí bẹ́ẹ̀ ẹmọ tó ń pè ní bọ́ọ̀dọ́ lédè lábáwá kájàkájá mọ́nàmọ́ná rọrùn-ún játijàti àti gbogbo ajẹ́sì fún ìjọba mẹ́fún táà bá ti lè ìjọba fún yẹ káàrí àìjọba rẹ̀ ní gẹ́gẹ́ bá ti ní lórílẹ̀-èdè táà sì lè yìn ará àdúgbà tó bá ti bá ọ̀kan náà fẹ́ sí ìjọba lé lórí yìí àti ìbá ti dájú báyìí lọ àmọ́gbàjẹ́ ìrìnà sọ pé ìdáàmì ti ra ìjọba lọ ó túmọ̀ sí pé ìgbésáyé ó dọ́rà ìgbé àfi kábẹ̀ náà àtúntọ̀ rẹ̀ àti kábẹ̀ náà àtúntọ̀ rẹ̀ dùwáwò ló lágbára rẹ̀ dùwáwò rẹ̀ pé dùwáwò dùwáwò ipé kábẹ̀ ọlọ́run sí ní o kámọ́bẹ̀ lẹ́yìn wá àgbà náà tí a bá ń bẹ lọ́hun ká máa wá rẹ ara wa ibi tá a bá ti ń dájọ́ lórí ọ̀pọ̀ wípé bá a ti ṣe rí nìyí kò túnmọ̀ sí pé kò sẹ́ni rẹ̀ ní bùkátà sí káàrí ara wa ká túnra wa bí níbi bí ti ìjẹni ọlọ́run èyí máa wá pé ìyàwó ìyàwó wọn pariwo ọlọ́run àánú wa kí mo bẹ́ sọ ọlọ́run ọba jẹ wá ó jẹ ọlọ́run jẹ pẹ̀lú mùsíbà kan tó lọ ń jò ní sáàkẹ́ ní covid-19 ààrẹ ilé ọlọ́run bá pẹ́rẹ́ sí nìkan ló tààrẹ ẹ̀mọ́ náà ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn tó tààrẹ ẹ̀ sórí ibú sí ni gbogbo ẹ̀ ló hàn sí ìjù nílọ àwọn èèyàn tó tààrẹ ẹ̀ sí àlékún alábò sí kún dábìdì lẹ́lẹ̀ ni àwọn náà bí irú ẹni tó lè bí bàbá bàbá tẹ̀mí tí mo sọ̀rọ̀ yìí kẹ́ni wọ́n gùn tí wọ́n ń bẹ láyé wọ́n láwọn olúwelé rí bèlè tàbí rí wọ́n láwọn olúwelé rí kí gbogbo ayé wà nínú payín keke ààlẹ̀ kó lé àdìróde pẹ̀lú àdáwò yẹn só yẹ kátara ní òye ìyẹn lọ bẹ́ẹ̀ àrápẹ̀rẹ̀ láwùjọ níjọ́ òní àwọn tó jẹ́ adarí àwọn èèyàn nípa pé ó tó gẹ́ ìyọnu yìí tó tó gẹ́ àgbàmọ́ ẹ̀rùn mọ̀ pé flashy nílé yìí náà ẹ̀ mọ̀ pé iná danger ni ọlọ́lọ́run tó flash yẹn ààbẹ̀rẹ̀ ogun ààbẹ̀rẹ̀ ogun mo fi ń tẹnu wọ́n pé àdúrà ó ṣe pàtàkì púpọ̀ àti kásúnra wa ṣe lọ́kàn kó tó rí pé náà danger ọ̀rọ̀ ìjúlẹ̀ tó lè kú mọ́ olóṣèlú kan àìyíjẹ́ ní olóṣèlú rìpọ́tà ní etí ara ni wọ́n fi gbọ́ lẹ́tì ẹ̀ nígbà tí wọ́n alábẹ̀rẹ̀ táwọn ọ̀dọ́ tún ta tí wọ́n ṣe lítì ó mà ẹ̀ka pàtẹ́lẹ̀ ló yàwó ìlàsọ̀ ẹ̀rú láti ẹ̀mọ̀ ronú jinlẹ̀ ẹ̀mọ̀ ronú jinlẹ̀ tí wọ́n ṣe lítì ní tẹ́sì kan àbẹ́kẹ̀kì àbẹ́kẹ̀ta tí wọ́n tún ta kó tó gẹ́ flashing of a danger light ni ọlọ́run mọ́jú jẹ́ pé wọ́n padà ba orílẹ̀-èdè ìyàpẹ̀ẹ̀pẹ̀ tí ò ní túnmọ̀ wọ́n lábà àti lọ pé yóò mọ àwọn ìlú jẹ́gbẹ́ra òótọ́ ni àmọ́ sílẹ̀sílẹ̀ kò pa kò ní pọ̀ lórí mọ́yàn lẹ́nu àwọn èèyàn wá àwọn èèyàn wá rọ́ta àbòsí wá fojú àbòsí fojú hàn kódà ọmọ ẹ̀kún pé pé ààrẹ lọ́nà kan alé lọ́nà kan tó owó ilé ìṣẹ́gbà ẹbíṣẹ́ ẹbíṣẹ́ àwọn òṣìṣẹ́ owó ilé ìṣẹ́gbà ẹbíṣẹ́ owó ilé ìṣẹ́gbà oúnjẹ ilé ìṣẹ́gbà tó oúnjẹ kan ọgbẹ́ ààrẹ kan ààrẹ náà níbi tó ṣùgbọ́n abala tó ti pẹ́ nílé àti nǹkan yìí ọ̀tá àpapọ̀ yẹ lọ́fún ẹ̀lú tí ó yọ ẹwùn táwọn tí ń darí sèsì kọ̀kan ẹ̀mà dáńfẹ́ àwọn èèyàn náà alábòsí wọn wá wò pé ìgbàwó náà ni mímú àfihàn nínú ọlọ́run bá náà ó tẹ́lẹ̀ wà lẹ́yìn ìdákẹ̀rọ ánìlọ́sọ̀rọ̀ àtà ìdá àkọ́nà ìdájúsí tó bá wá gbà múṣẹ́ kò ní bọ́ ìlàfí ń pe ara wa sákèsí àbútò tó gbà a ń pe àwọn tí wọ́n lágbára tán dára wa tí wọ́n darí lákèsí sákọ̀ọ́kọ́ àwọn lágbára tán ilé mú wọn túláàsì sórí rẹ̀ tán ìbìlẹ̀ ìṣẹ́ pàṣẹ dáadáa ìsáàbìjì wá lọ nìyẹn ọ̀rọ̀ tí mo kà fún alẹ́ kan sáàdẹ̀lì sọ̀lọ́lọ́rùn sàpọ̀lá ní sọ fún ọlọ́run ni mo sọ fún ẹ̀ pé abara bí ti ní ìsìmọ́lọ́bà ránṣẹ́ sí mi àwọn ní èèyàn bí túwà làwọn tí ń darí ṣùgbọ́n wọ́n ní ìkẹta lọ́wọ́ tí wọ́n bá fẹ́ kí gbogbo náà ló máa sàn kọ́ máa kú má kí wọ́n sọ pé ìyálà yẹn tó sọ pé náà ní gbà kọ́ máa bọ̀ àánà ní bàbá ńlẹ́ ìmọ̀ wọ́n ní ìyẹ̀jọ̀ wa lọ abẹ́kẹ́ ẹsẹ̀ gbogbo títì kó má sí bọ́ọ̀pù ìyẹ́lájẹ́ ẹjọ́ àṣọ kó ń fẹ́ kówó èdè kọyọjú wọ́n ní àwọn òní wọ́n ń bọ̀ wá béèrè gbogbo ẹ̀ lọ́wọ́ ọjọ́ bẹ̀rẹ̀ ìdí àrùn àtàwọn nǹkan tó jọ bẹ́ẹ̀ àtẹ̀tẹ̀ ẹ̀kọ́ ẹ̀ wá rí nǹkan kan sínú mi tù sí mo sọ́ọ́jọ́ tù sí nígbà láǹdẹ̀lẹ́tọ̀ èmi ò gbọ́ lẹ́nu ààrẹ mi ò gbọ́ lẹ́nu sẹ́nítọ̀ mi ò gbọ́ lẹ́nu mínísà mi ò gbọ́ lẹ́nu àwọn ọba àtàwọn jàǹkàjàǹkàn yí pé àwọn adàlúrú wọ́n ní àwọn ọ̀dọ́ tó ń fífẹ́ wọ́n dàlúrú tó ń fífẹ́ wọ́n dà ìlú kálímà yẹn lọ kálímà wọ́n kọ́lọ̀ mọ́ jẹ kárógun o tẹ́ bá tún bá lọ bẹ́ẹ̀ tí wọ́n bẹ̀rù ọlọ́run lásìkò tí àpẹẹrẹ bẹ̀rù ọlọ́run bá fojú hàn tí dẹ́ńdá la ẹ̀sẹ̀ ọ̀bá sẹ́jú mọ́ la hawla wala quwwata illa billah àwọn náà ta wà lábẹ́ ẹ̀já ṣàtúnṣe ara wa áyà kan bẹ tó jẹ́ àgbà méjì ẹ̀rí pé mo kàrẹ̀ láti 42 david ẹni tó bá ní kọ́pì kùránì ní ìrò pé yóò fún lè ní ilé ẹ̀gbọ́n tí ni wọ́n sábà ń pàkíyèsí mùsùlùmí sí nìyẹn o kò ní sáráàlì kò ní sáúsá kò ní sí ilé ìsájú káàmọ̀ pé lọ wó àìkùrán kó tẹ àájẹ́fẹ́ nìkan tó tẹ̀lé pé aláàfin méjì mẹ́ta kó náà tẹ̀ lọ káyà kan àbáyà méjì náà kúrán kẹrin ẹ mọ iye orin tí bẹ́ẹ̀ kí lọ káyà àdínkù káyà áyà mi tẹ̀lé pariwo alhamdu ọ̀fi kàmárùn lílá ọ̀fi kàmẹ́jọ àbí mẹ́sùn kó wá káyà kan àbáyà mélòó kan ẹ̀wọ̀n ní orí púpọ̀ mẹ́ ààrẹ rí fáà sí ẹ́ súra àti àyà kọ́pọ̀lọpọ̀ mùsùlùmí ó lọ wò lé àkọ́kọ́ yóò kọ́kọ́ fúnyàn ní kọkànbalẹ̀ yóò tún ẹ̀mí sí yóò rẹ̀gúléèdì láìpẹ̀ èèyàn Sóràtì Ibrahim látàrí àfọ̀tì 2, Sóràtì Ibrahim tó náà fọ́sí ní látàrí àfọ̀tì 2 sí 62. Ọlọ́run bá mọ̀ aládòsí ní ìmọ̀. Ọlọ́run bá mọ̀ ìdájọ́. Ọmọ ìdájọ́. Ìtàwọn èèyàn máa wí náà ni pé sẹ́yìn lẹ́ ìdájọ́ ni ara àwakọ́. Ẹgbẹ́ òdájọ́ ló dájọ́ bí. Lórí alábòsù, ẹ dákọ̀ ẹ̀ lọ́ka dáadáa. Àsámẹ́ǹtì nìyẹn. Tẹ́mi àtẹ̀yìn òfin ní jẹ, èyí tá a bá ti ṣe tẹ́lẹ̀ láti wá foríjì ọlọ́ba mi ìtò bá jẹ́ sí èyàn láti wáyé olóyìn ìtàtàwò sí fún torí kí la fẹ́ dà àti pé lórí kí la dà láti mọ́ ìbàdò sí kí lè kọ́ tá dà àti tá fẹ́ dà níbo là ń lọ ibo la dé ipò wọ́n láti mú tààlà wá tààlẹ̀ tó bí wa lókè àwọn ẹni ọlọ́run tí wọ́n jọba àlùjẹ́nà táà fún ìwé ẹ̀rà ونفعني وإياكم بما فيه من الآي والذكر الحكيم اللهم اعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءنا أعداءك أعداء الدين اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اعز الإسلام والمسلمين اللهم اعز الإسلام والمسلمين اللهم اعز الإسلام والمسلمين وأذل الشرك والشركين ودمر أعداءنا أعداءك أعداء الدين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصل اللهم على نبينا محمد وعلى آله وصحبه وسلم قوموا من صلاتكم غفر الله تعالى لي ولكم على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله Thank you.

نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين فضروا ألم يجدك يتيما

الله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 صمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر àkọsílẹ̀ tó máa wáyé lọ́la ìṣàwá ní àbáríkà mọ́tò ní àmọ́tò ìrìnàjò àdókò wíwá ní àgọ́. Òtún náà máa wáyé ní àgọ́ mẹ́wàá àárọ̀ pẹ̀lú àgọ́ ní àkíyèsí ààrẹ nípa ìgbìmọ̀ ayé. Àkíyèsí ara nípa ìgbìmọ̀ ayé ní àgọ́ tí wọ́n máa bá wa sọ̀rọ̀ nípa tí ọlọ́run àwọn ẹni àgbẹ̀wà rọ̀ ní àgbàkà wọn ní àpọ̀ ìlàfíà ọ̀rọ̀. Náà, àwọn olùkọ́ wa fún wọn sọ àdíjọ́rọ̀ lọ́wọ́, àwọn ni àgbà àbáwá sílẹ̀, àwọn náà ni sáàtọ̀wà Sulaiman Obi Ajimate, àwọn náà ni Máwùwà Ajimate Ìbáwà, àwọn náà ni àgbà àbáwá sílẹ̀.

Five thousand. Five. You're that already. You're that already. The Papa? Okay. Ṣé kí ló jẹ́ ilé rẹ̀ tọ́tún? victimes of whatever the grievance no. Thank you. padà.

Ìpàdé tí mo ti dé ní ìpàdé. Thank you. lálẹ́ ìgbẹ́ báwo Màá wọ́n tó ń bọ̀, ọmọ wà, ọmọ jẹ́ ní ọgbọ̀. Ṣé ń gbé lọ ní bàbá? Ṣé lẹ́lọ́ ní àbí yẹ́ra pé Bàbá mi Thank you. yé wa Tí ọ̀dọ̀ ti wá rárẹ̀ mọ́ bí? Ìgbó máa wọ́n ní gbogbo orin rẹ̀. méjì lọ wọ́n rí. Ìkan ló fẹ́ àrí èdè tó wá rìn tó wá rìn tó wọ́n fẹ́ wọ́n fẹ́ wọ́n fẹ́ tó ṣe ó ní wọ́n ní kọ́ kíní fún mi fún mi pèsè àwọn fẹ́ ti wáyà ní gangan wáyà rìn lè kọ́ lílé wọ́n fẹ́ tó gbẹ̀ sí pátá ó ní kọ́ kíní fún wọn náà ó ní fún wọn five three thousand. báwo mùsùlùmí àwọn kó pé kó lè yé ẹni pé kó snap lẹ́kọ̀ọ́ fún one thirty five yẹn àwọn tó kéré jù látọ̀wọ̀ fún ìṣẹ̀nà àwò four five three ah! sixty three thousand. Ẹ ìdáná, eléyìí wọn ni ọ̀rọ̀ lápò náà ló ní ìpàdé àwọn ló wálé àwọn Adéyèsí dára kọ́ sẹ́ndì sí yín. Ẹ sẹ́ndì àwọn ọ̀kankan ẹ̀kọ́ sẹ́ndì sí Ẹ sẹ́ndì gbogbo tó sẹ́ńtì jẹ́ sẹ́ńtì ìsìnà kan sí ìtọ́wà rẹ̀. The contribution that National Broadcasting Commission was to regulate the broadcast And cited this that the fight Moving forward, God is behind these two. The free stations items detention by using unverifiable video footage sourced from social media amid reports that soldiers shot and confirmed protesters at the Lekki on October 20, 2020. Eh? Curiously, the connection ah, failed oh, eh, to mention the used were fake, for real. Um, the author that said that based on taken revelation, the people of King... Àwọn fojú kan wọ̀n náà, bàtà bẹ́ẹ̀ kí n lè kàn mórí. Ok, báwọn fẹ́ fọ́ lóògùn mo fojú kan wọ̀n. The punch reveals that such press censorship is reminiscent of the famous ah. 84 of 1984. It stated that any person who published any material that is false call is calculated to bring the government or a public officer to ridicule is liable to prison. It's Benjamin, the first decree which led to the changes of journalists and remains one of the most ilé ọ̀sẹ̀ báwo It was put in place by President Buhari during his first outing as military head of state. Eh? The topic of pressing shock about President Buhari's minister of information. Àwọn bíṣọ́ọ̀pù ńlá lélẹ̀ gbogbo dẹ́ kó wà wọn. Àwọn bíṣọ́ọ̀pù ńlá tó. Àwọn bíṣọ́ọ̀pù ńlá ni. Àwọn bíṣọ́ọ̀pù ńlá ni. Àwọn ló sì lè léyìí. Ògbẹ́ni ẹ̀sẹ̀ kò sí ogun tí wọ́n fẹ́ bá yé dè ń bẹ̀ jẹ́. Ogun ta fẹ́ dè bẹ́ẹ̀ òsì bẹ́ẹ̀ rárá. Ìpínlẹ̀ àwọn ilé ìlànà àwọn aládé sókè nílé o àwọn tí máa wálẹ̀ ẹ̀ẹ́nì àwọn ló dé fi kéèrè sí òkú rẹ̀ àwọn sọ́ọ̀bù láti ilé ẹ̀yà àwọn tó ń mú ní gẹ̀gẹ́ lọ́jà yìí àwọn ilé ìlànà àwọn tí sọ́ọ̀bù lábẹ́ àwọn ẹ̀ẹ́nì lé mọ́ àwọn pàpọ̀ òṣìṣẹ́ ilé nìkan àwọn tí wọ́n lè ní àwọn rúgudu ilé nǹkan mo tún lè ní àwọn ẹlẹ́mọ̀ bíi àwọn èyí sábà gan àwọn ilé. The channel of the NDC Báwọn gbogbo àwọn nílá ìlú ti àwọn ọ̀pọ̀ ńlá ẹbá ní ọ̀pọ̀ ńlá àpapọ̀ ìfàlẹ̀ ìfàwọn ilé. Gbẹ́lẹ̀ yìí ti ọjà yìí ní ọjà yìí ní. Ìyẹn kéékèèké ni mo fi kan yín òun kọ́ fi tètè ràn. Okay ìtọ́ já àkẹ́kẹ́ lè ọ̀tọ̀ ní tẹ́ẹ̀jẹ̀ ọ̀tọ̀ ní tọ́ já ìwọlé ilé ọkọ̀ wà ń bẹ̀bẹ̀ ìwé ọkọ̀ wà láyé padà fún pé fún àwọn padà pé báwọn ilé yẹn náà ló bá rajà wọn àríta àbájẹ ní ìpínlẹ̀ àwọn ilé ilé àlọ́ kọ́lé àwọn ilé ìgbé kọ́lé ìpínlẹ̀ àwọn ilé gan-an and upon hearing Both to be sure Section 22 of the Constitution clearly explains the role of the press in holding the government accountable to the people. Indeed, any democratic government that tries to guard the media for trying to hold it accountable is often programmed through and through. The media able to protect the media. láàrin ìyẹn ó ti ah mo dára